الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك الله وبا وبا تيوصى أمي ودي إرولي ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam tí a fa abdulgani al-maqdisi ọlọ́mọba kí ó yọ́nú sí a ń sọ̀rọ̀ lórí báàbù sufuf báàbì tí ó ń kọ́ abáwò ní a ó ṣe ṣe tó sáfú nínú aka hadith anas ibn malik ó ní a ń ṣe sharhu lọ́wọ́ tí àsìkò fi tó ọ̀rọ̀ tá ń sọ حديث أنس أنس بن سيرين قال استقبلنا أنسا حين قدم من الشام فلقيناه بغير تمر فرأيته يصلي على حمار ووجهه من ذا من ذا الجانب يعني أن يسار القبلة فقلت رأيتك تصلي لغير قبلة فقال لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يفعل ما فعلت أسي ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ tó النبي صلى الله عليه وسلم. pé tí kì í bá ṣe pé mo rí ànábi sallallahu alayhi wa sallam tó ń kírun lọ sí ibi tí kì í ṣe alqibla èmi náà mi bá ti ṣe afwan náà adó lórí hadith tí a mú wá láti inú tírà abu dawud tí a nàbí sàlám tó ní àkíyìmù sùfúfa wà háàdù bẹ́yìn almanakibi wà sùdùl khalal wàlínú bẹ́yìn ìkwánikum wà látẹ́dàrú fúrùjáti lè ṣaitan ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله lórí àdísì tí a nẹ́bísà tí wọ́n gbà nínú tíra Abu Dawud wípé ànẹ́bísà sálàm sọ wípé ẹ̀tò sáwú dáadáa ẹ kí èjìká yín kó kan èjìká ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ sì dí gbogbo àwọn ààyè tí èṣù tó lè gbà kọjá ẹ má ṣe fún èṣù ní ààyè láti wọ àárín sọ́hù yín gbogbo ẹnikẹ́ni tí ó bá pa sọ́hù mọ́ ọlọ́run ọba yóò pò náà mọ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá gé sọ́hù ọlọ́run ọba yóò gé òun náà so eléyìí ó fi hàn pé anẹ́bísà sálà nígbà mi kó tó di pé wọ́n pe ìkámà wọ́n máa ń ṣerú àwọn ọ̀rọ̀ báyìí fún àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ so lẹ́yìn tó fi hàn pé ìfi àyè sílẹ̀ láàrin ẹnìkejì ẹnìkan sí ẹnìkejì ó máa mú kí èṣù kó wọ àárín àwọn tí wọ́n ń kírun bákan náà ọ̀rọ̀ anabi sàlẹm tó ní wàlínú bí aidi ìhwanikun ẹ sọ ara sílẹ̀ kó lè jẹ́ pé ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín kò ní nira pàápàá jùlọ tí ẹlòmíì náà bá tún fẹ́ wọ àárín sanwó tó bá rí pé àyè wà ẹ ṣọ́ra lẹ̀ fún sódà tó náà fi rí àyè àti wọ àárín sanwó yẹn. Ah, masala tí a ó sọ̀rọ̀ lórí ẹ lẹ́ni o ní limadha turassu as-sufuf kí ló dé tó fi jẹ́ pé ó wà nù súnà kí a fún mara wa níbi sáhú wọ́n ní li'anna ash-shaytan yadkhul min qalal as-sufuf lórí pé èsù ó máa ń wọ àárín gbùngbùn ibi tí ààyè bá wà láàrin èèyàn sí ẹnìkejì wa yufsidu as-salati tó bá wọ àárín wọn yóò fi ọkàn wọn ṣeré débi pé yóò fi ba ìrun wọn jẹ́ ìdínú tí anabi sàlọ́sálàm tó fi ń sọ pé rúṣúṣù fún kàfọ́kùn ẹ tó sáfù yín dáadáa ẹ fún mara yín wa qaribu bainaha ẹ súnmọ́ra yín dáadáa wa hadu bayna al ẹ jẹ́ kí ọrùn yín kó ṣe déédéé ara yín kí ọrùn ẹlòmíì kéye kọ́mọ́ lọ síwájú kọ́kọ́ lọ sẹ́yìn kẹ́ gbogbo àṣẹ déédéé fọwọ́lẹ́bí nafsi biyẹ́dẹ̀ mo búra pẹ̀lú ọlọ́run ọba tí ẹ̀mí mi wà lọ́wọ́ ẹ̀ inni la ara ṣèitán yadukulu min ewúrẹ́ kékeré àbí ẹran ẹran ẹran kékeré tó fẹ́ wọ àárín gbogbo ibìkan tí ó fẹ́ gbà kọjá bẹ́ẹ̀ ni Èṣù sí ló ń gbìyànjú àti wọ àárín yín so eléyìí ni ohun tí ó kù láláyé lórí àdísì èyí tí a kà ní ọ̀sẹ̀ tó kọjá àdísì míì tá ó ní àdísì seventy عن النعمان ابن بشير رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا لتصون صفوفكم أو يخالفن الله بين وجوهكم النعمان نعمان أما بشير أبارنا ولا أدعى النبي صلى الله عليه وسلم أني أمبتي وجسلا النبي محمد صلى الله عليه وسلم تنصيبه إما kí ẹ tó sáwù yín déédé kí ẹ súnmọ́ra yín dáadáa àbí kó sì jẹ́ pé ọlọ́run ọba yóò ya ojú yín sọ́tọ̀ èyí ni pé yóò pa ojú yín dà síra yín riwaya muslim oni kana rasulullah sallallahu alaihi wasallam yusawwi sufufana anabi sallam ó máa ń tò sáwù wa hatta ka annama yusawwi biha alqidaa ẹ̀rù pé ó ń to àwọn ìwọ̀ ọfà wọ́n sì máa ń to sínú ilé rẹ̀ tí wọ́n jẹ́ kó rí rẹ̀ ó ṣe déédé ara wọn tí ó straight dáadáa ẹ̀rù pé tí anabi sàlám tó ń tò nù tí bá ń to sáfi wa hátà ìdàrọ́ à ń kọ́dé àkọ́lùnà àánú títí yóò fi rí pé gbogbo wa ti gbóhùn yé pé òun fẹ́ kí káwọn to sáwùn yẹn dáadáa ni níjọ́ kan anabi sàlẹm ó jáde láti wá kírun fún àwọn èèyàn faqama ó dúró hatta idha kada an yukabbir ó ti fẹ́ ṣe kabbara alḥaram fara'a rajulan badiyan sadrahu lọ́wọ́ rí pé ọ̀kan nú ẹnú àwọn tó tó sáfí lẹ́yìn òun ẹnìkan àyà rẹ̀ súnmọ́ ju ará yòókù lọ ni anabi sallam ló bá sọ pé ibadallah ẹ̀yin ẹrú ọlọ́run ọba èyí ni pé ẹ̀yin ẹrú ọlọ́run tẹ̀ tó lẹ́yìn mi látùsàwúnà sòfófàkùn ó di dandan kẹ tó sáwí dáadáa tí ẹ ò bá ṣe bẹ́ẹ̀ awla yukhalifanna Allahu bayna qulubikum àbí kí ọlọ́run ọba kó yí ojú yín padà síra yín ah, hadithi àwọn masáìl tó wà ń bẹ̀ àkọ́kọ́ ni pé ẹsẹ̀ ni kó di pé tí a bá to sáwó ká má tó dáadáa ká má pè sáwó ẹsẹ̀ ni torí pé imam Bukhari nínú tírà rẹ̀ ó ní báàbù ifmu malamiya tí mọ̀ sùfúfù báàbì tí ó sọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀ ẹni tí kò bá pé sáwú lápèjúwe àtòsáwú àyè ní ìgbẹ̀yìn kí ó ń tọ̀ kó wá fibẹ̀ sílẹ̀ kọ́rọ̀ tó sáwù mi àbí kò nìkan ó dádúró lẹ́yìn wọ́n lẹ́sẹ̀ ni bákan náà bọ́yá ẹnìkan lọ́jáde láàrin gbùngbùn sáwù so instead kó súnmọ́ ẹni tó wà nígbọn agbọn ọ̀tún ẹ̀ tí sáwù yóò fi tò dáadáa kò súnmọ́ ó fi ààyè sílẹ̀ eléyìí náà kò pé sáwù wọ́n lẹ́sẹ̀ ni ìdínú tí imam bukhari tó fi tó tó fi mú báàbí wa báàbù ifmu man lam yutimma as-sufuf wípé ó ti dẹ́ṣẹ̀ ẹni tí ò bá pé sáwú dáadáa lẹ́yìn náà ló mú àdísì wá láti ọ̀dọ̀ bashir ibn yasar ó ní òun náà gba láti ọ̀dọ̀ anas ọmọ malik annahu qadima al-madina anas ó wá sí madina láti ìlú tó wà فقيل له قل النواب بليري ما أنكرت منا منذ يوم أهدت رسول الله صلى الله عليه وسلم وأنس أم مالك أجوك قلوا النبي صلى الله عليه وسلم وسكين ليري لا تبعتوا تدودوا كن تولي ní àwọn àṣìṣe tá ń ṣe ò ṣe déédé gẹ́gẹ́ bí ànábì sallallahu ṣe ń ṣe wọ́n ni ní anas bá ní ma ankartu shay'an illa annakum tuqimuna la tuqimuna as ó ní kò sí nǹkan kan tí mo rí ní àṣìṣe ṣùgbọ́n ohun tí mo rí tẹ́mì mi kọ̀ ó ní pé ẹ tó sáfù yín dáadáa mo rí pé ẹ kì í tó sáfù dáadáa so eléyìí fi hàn pé ó wà nínú tí àwọn sàbíà nẹ́bí sàlám tí wọ́n máa nọ́tìsì nínú ìran àwọn èèyàn bí wọ́n bá ń tó sáfù dáadáa wọ́n mọ̀ pé àmì ní tí ó fi hàn pé àwọn eléyìí wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n sì mọ kí ní ń jẹ́rùn ọ̀rọ̀ anabi sàlám tó ní latusawwunna sufufakum imma kí ẹ tó sáwìn dáadáa aw la yukhalifanna Allahu bayna wujuhikum àbí kí ọlọ́run ọba kí ó yí ojú yín padà síra yín wọ́n ní lè ìdẹ́rùbà ni bẹ́ẹ̀ sì ni àdéhùn ìjìyà ni fún gbogbo ẹnikẹ́ni tí bá ń fi sáwú sílẹ̀ láì tó déédéé gbogbo ẹnikẹ́ni tí ó bá ń fà níbi sábò àbí ó bá tirẹ̀ síwájú ju bí sáwù ṣe wà lọ wọ́n lélẹ̀ ìdẹ́rùbà ni kó fi mọ̀ pé ìjìyà ń bẹ lórí òun torí pé ó ba sáwù àwọn èèyàn jẹ́ wọ́n ní ṣùgbọ́n èyí ojú padà tó wá nínú hadithi wọ́n ní ohun tó hàn ní pé bákan náà ni òun àti hadithi tó wá pé ẹni tí ń bá ń gbórí sókè síwájú imam àbí ó ń gbórí lọ sílẹ̀ síwájú imam ipe ọlọ́run yóò yí ojú rẹ̀ padà sí ojú kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kí ọlọ́run kó sọ súra rẹ̀ dá kó sọ súra rẹ̀ padà sí súra kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni eléyìí náà rí gbogbo ẹnikẹ́ni tí bá ti máa ń ba sáwú jẹ́ ọlọ́run ọba yóò ba ojú rẹ̀ jẹ́ sí súra mi yàtọ̀ sí súra èyí tí ọlọ́run bá dá mọ́ so eléyìí ó yẹ ká gbàgbọ́ ó sì yẹ ká mọ̀ pé kò sí tí ọlọ́run ọba ò lè ṣe báwo ti ẹ̀ rí ẹni tí wọ́n ti ṣe fún ká mọ̀ pé kò sí nǹkan kan tó kọjá agbára ọlọ́run ọba bọ́lọ́run ọba sì ṣe fóńtòun ní ilé ayé òye tó burú jù náà ní kọ́ yẹ pé káyí súra rẹ̀ padà níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so eléyìí fi hàn pé ìtòsáhú ohun tó ṣe pàtàkì ni nínú òun so wọ́n sì ní nígbàtí a bá dẹ́rù bàyàn lórí nǹkan kan báyìí eléyìí fi pé haram ni kéèyàn ọba sáhú jẹ́ torí pé ntọ́lọ̀ ní òun yí ojú ń tọ̀ ń padà sí ojú kẹ́tẹ́kẹ́tẹ́ àbí àwọ̀ rẹ̀ sí àwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ eléyìí fi hàn pé àdéhùn ìjìyà ni léètò tí ò jẹ́ kò àyàfi tó bá jẹ́ haram ò ní a lè ṣe irú àdéhùn báyìí lé lórí so eléyìí fi hàn pé haram ni kí èèyàn kó ba sáwú jẹ́ kó gbìyànjú àti tún sáwú ṣe ni. Ah, qadi Iyad oní ọ̀rọ̀ anẹ́bìsà sálẹ̀m tó ní la yuqallifanna Allahu bayna wujuhikum àbí kí ọlọ́run ọba kí ó yí ojú yín padà sí pàṣípàrọ̀ oní ó dàbí ọ̀rọ̀ anẹ́bìsà sálẹ̀m tó ní ama yakhsha alladhi yarfa'u ra'sahu qabla al-imam ṣé ẹni báyìí ṣé kò bẹ̀rù ni ẹni tó ń gbórí rẹ̀ sókè síwájú kí ìmáàmù tó gbórí ẹ̀ sókè. Okay an yuhawwila Allahu ra'sahu ra'sal himar kí ọlọ́run ọba kó yí orí rẹ̀ padà sí orí himar ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ aw yaj'alu Allahu suratahu surata himar àbí kí ọlọ́run kó yí àwọ̀ rẹ̀ padà sí àwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ títò sáwó so àwọn afáàmì ni ohun tí eléyìí fi hàn ní pé ọlọ́run yóò yí ọkà àwọn tí wọ́n ń kírun padà wọn ò ní nífẹ̀ẹ́ ara wọn ọ̀tá ni wọ́n máa bára wọn ṣe torí pé kí ni bí wọ́n ṣe ń to bí wọ́n ṣe ń ba sáwú jẹ́ tẹ́nìkan wà wájú tẹ́nìkan wà lẹ́yìn bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe sọ ọkàn wọn dà wọn ò ní nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n sì ń kírun lẹ́gbẹ̀ẹ́ ara wọn torí pé èṣù ó ti ráyè fi ọkàn wọn ṣeré fa inna taqadduma al insani kéèyàn tira rẹ̀ síwájú ju ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ méjèèjì lọ min ghairi an yakuna tí kìí ṣe ní imam òun náà máa múlò náà òun náà wà nù sọ́wọ́ ni kó wá tira rẹ̀ síwájú qad yughiru sudurahum ìpè ọlọ́run yóò fi ghira ìbínú ara wọn sínú ọkàn wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe bá sáwùn jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ba ọkàn wọn jẹ́ so ele o fi hàn pé ọkàn wọn ọlọ́run ya sọ́tọ̀ wọn ò ní lè ẹnu wọn ò lè kò kan bí wọ́n ṣe ń ni ẹnu wọn ò lè kò sórí nǹkan kan bi mukhalafati wujuhihim fi wọn padà in tó gbàlérò ni pé wọn padà ma ara tó ń ti pé wọ́n súnmọ́ ara wọn wọ́n jọ ń kírun lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n máa bínú ara wọn ni so eléyìí fi hàn pé ìtòsáwú dáadáa ohun tó ṣe pàtàkì ni nínú ìrun Now, a ti sọ sẹ́yìn pé títòsáwú lórí imam àti àwọn tí wọ́n tẹ̀lé imam ló wà gẹ́gẹ́ bí ó ti jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló máa jẹ́ pẹ̀lú iṣẹ́ ṣíṣe tí ìmáàmù sọ pé ẹ̀tọ́ sáwú dáadáa ẹ̀tọ́ sáwú dáadáa ẹ̀tọ́ wà nínú ìrun pípé bẹ́ẹ̀ ni ó ṣe pẹ̀lú iṣẹ́ kò sí aburú kí imam kó lọ síbi tí wọ́n ti wọ́n ti wọ́n ti basáwú yẹn jẹ́ kó lọ tún àyà ẹni tí ó basáwú jẹ́ ṣe tí ó gbọ́ torí pé wọ́n ní anabisa asalam ó sọ hatta hatta ra'a annana aqalnahu títí ó fi rí pé a ti gbóhùn yé so tí wọn bá gbọ́ yé yóò kúkú lọ síbi ẹni tí ó bá sáwù yẹn jẹ́ yóò kúkú lọ tún ṣe a ó rí pé anabi sàlọ sálà nígbà tó sọ̀rọ̀ náà ó sọ ní general ni kò sọ fẹ́ nìkan ṣùgbọ́n ẹnìkan náà lẹ́ni tí ó bá sáwù ń so ṣùgbọ́n gbà tó rí pé ń kálukú ti gbóyè so àkúkú ní dárúkọ ẹnì kankan ṣùgbọ́n táwa rí ẹni tó ba sáwùjọ náà ó sì tún wà nípò rẹ̀ ó ti di dandan ká lọ síbi tó wà ká lóyún àfà ẹ tó sáwù dáadáa ẹ dúró dáadáa àbí ẹ fà sẹ́yìn ẹ síwájú náà so ó ní ó ní pé wọ́n ní anabi sallam kana yusawwi sufufana ó máa ń to sáwùwà dáadáa hatta ka annama yusawwi biha alqida àbí ìgbà tó yẹ pé ó ń to àwọn ìwọ̀ ọ̀fà kìíní tó máa tó máa ń fi sínú ọ̀fà yẹn tó máa ń fà so bí wọ́n ṣe máa ń to sínú àpò rẹ̀ kí wọ́n rí kó tó dáadáa bẹ́ẹ̀ ni anabi sàlám tó sáwù wọn so àwọn rí pé eléyìí iṣẹ́ yàtọ̀ sí ọ̀rọ̀ tó ń sọ bẹ́ẹ̀ náà ni ẹgbàwọ́rọ̀ mi wá láti ọ̀dọ̀ albarra ibn hazib oni kana rasulullah sallallahu alaihi wasallam yatakhallalu sufuf anabi ma wọ àárín sáwú sí sáwú min nahiyati ila nahiyatin lágbọ̀n ọ̀tún àti agbọ̀ òsì yamsahu manakibana yọ ma fi ọwọ́ wara eh, eh, èjìká wa tí ó fi di pé ó ń kálukú ó ṣe déédéé sáwó wọ̀sùdúrọ̀ náà àti àyà wa tí ò fi ní jẹ́ pé ẹnìkan àyà rẹ̀ fà síwájú wọ́yà kúl lẹ́yìn ìgbà tó ṣe léyìn oníṣẹ́ yóò tún wá máa sọ pé la sọ́tọ̀ kí ẹ̀mí ara yín ó kọ́mọ̀sẹ̀ lè wà lọ́tọ̀ tẹ́ bá ara yín sọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀mí yín ó ṣe rí so ẹ̀mí yín ò lè jọ kan وكان يقول إن الله وملائكته يصلون على صفوف المتقدمة bẹ́ẹ̀ náà anabi sallallahu alaihi wasallam máa ń sọ pé dájúdájú ọlọ́run ọba àti àwọn màláìka rẹ̀ wọ́n máa ń ṣe àsàlátù fún gbogbo àwọn tí wọ́n bá wà ní sáwù àkọ́kọ́ sáwù wájú ọlọ́run àti àwọn màláìkà rẹ̀ máa ń ṣe àsàlátù fún wọn so a ó rí pé ìtòsáwú dáadáa kìí ṣe nǹkan kékeré nínú ìrun وعن أبي مسعود قال كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاة hadith ta gbà wá láti ọ̀dọ̀ àbí Mas'ud òun náà sọ pé àrẹ sàásẹ́lẹ̀m ó máa ń fọwọ́ ra igbáyà wa tí ó fi fọwọ́ ra lọ báyìí tí ó fi rí pé ń kálùkù igbáyà wọn lọ déédéé yóò wà tó sọ pé istawu ẹ̀tọ́ sáwú dáadáa wala taktalifu ẹ má ṣe rayara yín sọ́tọ̀ fataktalifa qulubuna qulubukum sí kẹ́mi yín náà ba lè má yà sọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni anábì máa ń sọ pé tí wọ́n ma ìrun tí wọ́n sì ma tí wọ́n nímọ̀ thumma alladhi yalunahum lẹ́yìn náà àwọn tí wọ́n bá tótó wọn ní ipò thumma alladhi yalunahum lẹ́yìn náà àwọn tí wọ́n bá tótó àwọn eléyìn náà ní ipò wọ́n ní Abu Mas'ud ní wa antumul yawm ashaddu ikhtilafan ṣùgbẹ́yìn lónìí ah ìtòsáwò yẹn ó burú pọ̀jù torí pé ẹ máa ń dara yín sọ́tọ̀ ilé ẹlòmíọ̀ wà lẹ́yìn ẹlòmíọ̀ wà sọ́ lọ́tún ẹ wo àsìkò tí Abu Mas'ud tó ń sọ̀rọ̀ yìí sí àsìkò wa a ó rí pé àsìkò tó ti jìnnì àsìkò tó súnmọ́ àsìkò ànábì Muhammad sallallahu alayhi wa sallam so eléyìí ó fi hàn pé ìtòsáwájú àwọn tó yẹ kí wọ́n wà ní ẹ̀yìn imam àwọn tí àwọn ọ̀jọ̀gbọ́n ẹni tó ti bàlágà tó mọ ìrun àbí tó ti ẹ̀kúkú á mọ àwọn ọlọ́ẹ̀kún wà ní ẹ̀yìn imam torí ànábì ni liyaliyani minkum ulil ahlam ẹni tí ó wà lẹ́yìn mi kọ́ yẹ pé ẹni tó lọ́gbọ́n ni ẹni tó ọ̀jọ̀gbọ́n ni ẹni tó nímọ̀ wan nuha àwọn èèyàn pàtàkì oni àwọn afaani anna ahl alfadli walkibar asin awla an yalu walimam àwọn àwọn èèyàn pàtàkì àwọn àgbàlagbà tí wọn bá wà nù sáwú àwọn lẹ́yìn wà ní ẹ̀yìn imam wa annahu idha da'at alhaja ila ta'khir as-sibyan jaza dhalik ipe tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ipe àtòsáwú ọmọdé òun wá wá ráyè wo ọwá ráyè wọ ẹ̀yìn imam kò sí aburú ká fa ọmọdé yẹn sẹ́yìn kí àgbàlagbà wọlé wọ́n mú ẹ̀rí wá lórí eléyìí ó ní ẹgbàwọ́rọ̀ kan tó wá láti ọ̀dọ̀ Qais ibn Ubad ó ní bayna ana fil masjid fi sab Qais ibn Ubad olóhùn wà ní sahu iwájú nínú mọ́sálásí fajadhabani rajulun lọ́kùnrin kan bá fà mí sẹ́yìn látẹ̀yìn mi jadbatan ọkàn fà mí sẹ́yìn ni fanajani fanahani lọ́ba fà mí sẹ́gbẹ̀ẹ́ wa qama maqami wa wọ àyè tí mo dúró sí ó ní ma aqaltu salati ó mo búra pẹ̀lú ọlọ́run ọba gbogbo ọkàn mi pátápátá ò sí nù tí a kí n gan orí ẹtọ́ fàmí sẹ́yìn lọ́wà falamma sarafa ṣùgbọ́n gbà tá a kírun tán fa idha huwa Ubay ibn Ka'b ngbà tí máa gbójú tí máa wo ẹtọ́ fàmí sẹ́yìn mọ́ a rí pé àgbàlagbà sàábì ni sàábì anabi sallallahu alaihi wasallam Ubay lọ́wọ́ a sọ pé ya fata ìwọ ọ̀dọ́mọkùnrin la yasuka Allah má jẹ́ kí inú bí ọ ọlọ́run ọba ò ní ṣe inú bí ọ inna hadha ahdun min annabi sallallahu alayhi wa sallam ilayna annaliyahu eléyìí àdéhùn ni anabi sallallahu alayhi wa sallam ṣe fún wa pé káwa ni ká wà lẹ́yìn òun so gbogbo ẹnikẹ́ni tó wá dúró ní ipò anabi lónìí àwa ló yẹ lẹ́yìn rẹ̀ torí pé ntànàbí sọ fún tó sọ wípé àwa ni ká ní ẹ̀yìn òun so eléyìí ó fi hàn ipe kò sí aburú tí ọmọdé tó bá wà ní iwájú sáwọ́ tí àgbàlagbà ò sì rí ààyè kò sí aburú ká fa ọmọ yẹn sẹ́yìn pàápàá jùlọ tó yẹ pé ọmọ náà ò bá tiẹ̀ tí bàlágà torí pé ọmọ tí ò tí bàlágà kọ̀pọ̀ àwọn tó ti mọ kí ni tá à ń pè ní rùn níbi irun gan ó lè máa ṣeré ó lè kó nu sáwù gan sef so irú káwọn eléyìí kan wá wà wá ní sáwù wájú kò ní í dáa torí pé sáwù wájú gan ni a fẹ́ kí ó ká túnṣe dáadáa jù ju èyí tó wà lẹ́yìn rẹ̀ lọ ìyẹn jẹ́ báyẹn náà wọ́n ní min taswiyati sufuf ikmali safi muqaddim qabla ghayri. wọ́n ní ó wà nínú pípé sáwú kákọ́kọ́ kí iwájú ọkọ́kọ́ kún kó di pé a bẹ̀rẹ̀ mi bakana wa min tamami iqamati sufuf alla yuqta bisawari ó wà ní ìpé sáwú kọ́ má yẹ pé sáwú yẹn àlà pẹ̀lú sàwárí irú bí bi wá ń sìn kò yẹ kọ́ pé sáwú ó máa pín bí òmíràn abẹ́rẹ̀ lẹ́yìn àti bíi sáwù yẹn tó bá ṣe é ṣe ni kọ́ pé eléyìí yọ wà lẹ́yìn sọ́dà gbogbo àwọn tí wọ́n bá dúó wọ́n dúó yọ lọ ní straight so omi ò tún wá bẹ̀rẹ̀ ní ìhà ìbẹ̀rẹ̀ tí òfin ní jẹ́ pé kìíní yọ la sáwù ó ti pín sáwù so èsù sì lè ráyè rà lára <laughs> ìgbàlá tí ó wọ̀ so فإذا قطعت فإن الصلاة بينها تقرأ wọ́n ní tó bá ti wà jẹ́ pé ó ti gé sanwó kẹlùmí bí tá àfáà wá wà yìí kẹlùmí nù tó wá dó mẹ́ eléyọ̀ bójúmu ẹ̀ ní bí ó ṣe ni nígbàtí a bá tó sanwó tó pín bí ibi tá àfa àti jókòó káwọn náà tó wá tó sáwù mi kó tó wá di ẹni tí ó tò ní ẹni pé àwọn àfa àti wá sí iwájú so eléyẹn ó tiẹ̀ wá burú jù àwọn àfa ni akọ. Hmm. illa li haja wọn ní àyàfi tó wá pé bùkátà kan pàtó léyìí tó ṣe pàtàkì lọ́fà irú bùkátà ó ní ọ̀fà kéèyàn kéèyàn dúró síbi tí wọ́n dúró sí wọn so now jawazu kalam bayna al-iqama wa dukhul fi salat wọ́n ní inú àdísì àǹfààní tá a tún rí ni pé kò sí aburú ká sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tá a bá ti ṣe ìkọ́mà nígbà tá a bá ti ṣe ìkọ́mà tán síwájú ká tó gbẹ̀rùn kò sí aburú kankan kí a sọ̀rọ̀ pàápàá jùlọ imam kò sọ̀rọ̀ yálà ọ̀rọ̀ tí imam sọ ó fẹ́ fi tún ìrun ṣe ni àbọ̀rọ̀ míì gan tí ò tiẹ̀ jọ mọ́ ìtúnrun ṣe wọ́n ní kò sí tó burú nú torí pé ó wá nú àdìsí náà pé hatta idha kada an yukabbira anabi sallam ti fẹ́ ṣe kábàrà fara'a rajulan badiya sadrahu ìgbà náà lórí ẹnìkan tó yẹ pé àyà rẹ̀ ó súnmọ́ wájú ju àwọn yòókù lọ lọ́wọ́ àgbà náà ló sọ pé ibadullah ẹ̀yin ẹrú ọlọ́run latusawwuna sufufakum ẹ̀ tó sáwú yín dáadáa aw la yukhallifanna Allahu bayna wujuhikum àbí kí ọlọ́run ọba kí ó ya ojú yín sọ́tọ̀ so eléyìí ó fi hàn pé kò sí aburú kí èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ìkáàmà síwájú kún tó gbé ìrun now uh, mas'ala mi ò ní pé yanbaghi lil iman warra'i amru an-nas alla yu'mila wahid min atba'ihim wọ́n ní tí a bá wo hadisi yìí ó dáa fún gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe aṣíwájú yálà imam ni àbí aṣíwájú nǹkan míì ló ti ń ṣe lórí àwọn èèyàn kọ́ ẹ pé kọ́mọ́ máa ṣe kọ́mọ́ máa fojú wo àṣìṣe tí wọ́n bá rí àṣìṣe kí wọ́n máa fojú fòrú gbogbo bó ti wulẹ̀ orí ṣùgbọ́n tí wọ́n bá wá tún àṣìṣe yẹn ṣe wala yakhussu ahada bil mukhataba kọ́ á má jẹ́ pé ẹnìkan ni wọ́n wà á dá yẹn rí tí wọ́n bá sọ̀rọ̀ láàrin jàmáà ẹnìkan náà ló ṣàṣìṣe wọn ṣùgbọ́n nǹkan ni wọ́n dàyàn rí bá sọ̀rọ̀ wọ́n sọ ní gbólóhùn jẹ́mìí ni torí pé tí a bá kọ dojú kọ bá sọ̀rọ̀ òun lè àkọ́kọ́ náà gẹ́gẹ́ bí ìgbà tí a humiliate ẹ̀ ní àbùkù òun náà sì lè rí bí àbùkù lọ́dọ̀ rẹ̀ èyí ń sì lè kúrò nínú jàmáà so anabi sallam kìí dẹ̀yàn yarí láti bá sọ̀rọ̀ tó bá rí nǹkan kan tẹ́nìkan ṣe yọ wá sọ̀rọ̀ ní jẹ́mì wípé gbogbo àwọn èèyàn nígbàtí anẹ́bísà sálàm tó rí ẹnìkan tí àyà rẹ̀ jáde kò sọ wípé ìwọ bọ́ sẹ́yìn ó ní ibadallah ẹ̀yin ọrú ọlọ́run so oúntàn náà òun náà ti wo pé ah, òun ò dúró dáadáa yóò tètè tún ṣe náà bákan náà wọ́n ní kò tọ́ kó pé tí a bá rí àṣìṣe tẹ́yẹ̀ nìkan sí ká wá fojú fooru ká fi ilẹ̀ torí àṣìṣe rẹ̀ yún o lè kó bá wa náà ẹnìkan tó basawu jẹ́ tọ́lọ́n sì ṣe àdéhùn pé tí a bá basawu jẹ́ ọlọ́run ó lè yí ọkàn wa padà síra wa eléyìí náà lè ṣe okùnfà tó yẹ pé a ní gbọ́ra wa yé so kí ìbàjẹ́ yìí wọ́n mọ̀ fi pọ̀ ká kúkú tún ṣe ló dáa jù. náà wọ́n ní ohun tó tún ṣe pàtàkì nínú àdìsí ni hirsu ala wihdati saf ipe ká kúndùn kọ́ yẹ pé ètò wa al'amari wa kó ṣọ̀kan torí pé ìṣọ̀kan nínú àwọn èèyàn ó ní àpèjúwe sáwútàn tó lẹ́yìn imam kí ọ̀rọ̀ wa kó ká má fi àwọn sábàbí tó lè mú ọ̀tá wá láàrin wa ká má fi sábàbí yẹn lẹ̀ kódà kó jẹ́ pé sábàbí yẹn kékeré ni ká gbìyànjú láti mú sábàbí yẹn náà kú torí pé ó lè di nǹkan ńlá náà eléyìí ni àlàyé lórí àdìsí àdìsí iwájú ó ní an anas ibn malik anna jaddatahu mulaika da'at rasulallah sallallahu alayhi wa sallam li ta'amin sana'atu fa akala minhu ثم قال قوموا فأصلي لكم قال أنس فقمت إلى حسير لنا قد اسودت من طول ما لبس فنضحته بماء فقام عليه رسول الله صلى الله عليه وسلم فصففت أنا واليتيم وراءه والعجوز من ورائنا فصلى لنا ركعتين ثم انصرف ولمسلم أن رسول الله صلى الله عليه وسلم صلى به وبأمه فأقامني عن يميني وأقام المرأة خلفنا حديثي أبالة ودو مالك آه أنس بن مالك أني جدته مليكة يعني كي يابع يا يارن تنجى مليكة دعت رسول الله صلى الله عليه وسلم لطعام صنعته أقبي النبي صلى الله عليه وسلم لا تواجن جتسي bí invitation nìyẹn ó invite anabi sàlá sàlám láti wá jẹ oúnjẹ tó sè ń lé rẹ̀ anabi bá jẹ ní ohun ọba ọba anabi bá jẹ ní ìdá ọdáhùn ìpè rẹ̀ fa akala min nígbà tó gbóúnjẹ wá anabi jẹun thumma qala lọ́wọ́ sọ pé kumu fa usalli lakum ẹ dìde kí n kírun fún yín ẹni pé kí n síwájú yín nínú òun قال أنس أنني فقمت إلى حصير لنا أني مباسر دلوري لوسي بي أني تانيلي قد اسود من طول ما لبس أو تي دودو torí pé ó ti pẹ́ tà ti ń lò àbẹ́ rí nǹkan Anas ibn Malik ẹni tà ń lò nulẹ̀ ó ti dúdú torí ó ti pẹ́ tà ti ń lò àlówó rà mí fanadọ́hàtù bímáìn ní fanadọ́hàtù mo bá fi omi wọn torí pé ẹni tí wọ́n ń ṣe pẹ̀lú ewé dẹ́bínù tó bá sì ti pẹ́ yóò di yóò ganin so ó bá fi omi wọn àwọn ni ó fún omi wọn torí pé kó lè rọ̀ kó lè dẹ̀ àwọn mi ni a ó fún omi wọn yóò á fi aṣọ nù torí kí ojú rẹ̀ ó tún lè rọra fírẹ́jì díẹ̀ kì í ṣe nítorí ẹ̀gbin faqama alayhi rasulullahi sallallahu alayhi wa tànàbí bá sì dìde lọ sórí ẹni náà ẹni tó ti dúdú fasọ̀fàftù aná wal-yatimi wara'ahu ó ní mo bá tó sáwú èmi àti ọmọ òrukàn kan tájọ wà ní the same age àtúnsáwú lẹ́yìn ànábì sàásálàm wal-ajuzu min wara'ina ìyá arúgbó tó pé ànábì sàásálàm wá sí ibi oúnjẹ òun wá dúó ní ẹ̀yìn wa mi rò pé a ti rí picture tí wọ́n try láti sọ fún wa ànábì tó ń wájú Anas kò ju bí ọmọ ọdún mẹ́wàá sí méjìlá nǹkankan báyìí lọ àti ọmọ òrukàn kan àwọn á lẹ́yìn anabi sallallahu alaihi then obìnrin òun á dúró lẹ́yìn àwọn um, anas fasalla lana rak'atayn ló bá kírun rákà méjì fún wa thumma nsarafa lẹ́yìn náà ni anabi sallallahu alaihi wasallam ló lọ riwaya anabi riwaya muslim ó anabi sallallahu alaihi wasallam ó kírun òun àti ìyá ẹ̀ Ummu Sulaim fa aqamani an yamini ó ní Ànábì sallallahu fi mí sí agbọ̀n ọ̀tún ẹ̀ wa aqama al-mar'ata khalfana obìnrin òun wá dúó ní ẹ̀yìn wa ṣe àgẹ́tì súra ẹlẹ́ẹ̀kejì ó ní pé Ànábì ṣe imam ẹni tó jẹ́ máa mú ẹyọ kan lòun òun dúó ní agbọ̀n ọ̀tún Ànábì sallallahu obìnrin dúó ní ẹ̀yìn wọn nam hadithi eh, ẹ̀rí ni léè tó fi hàn pé anabi sàásálàm ó ní ìrẹ̀lẹ̀ anabi sàásálàm ọlọ́run ò ṣe ní ẹ̀dá onígbéraga bó ti wulẹ̀ orí àkọ́kọ́ ó ní pé ìdáhùn rẹ̀ láti wá lọ jẹ́ǹjẹ irú ẹni báhùn tálíkà so eléyìí ó fi hàn pé tálíkà ó lè pe aṣíwájú wá jẹun lé rẹ̀ kò pa dandan kọ́ yẹ pé aṣíwájú ni ó pe tálíkà lọ jẹun lé rẹ̀ a lè fojú fíw rẹ̀ nísìnyí torí pé àti ẹ̀ lè kọ̀mpíà pẹ̀lú eh, head of state káwá ní ọ̀kan nínú wa ní sky invite bàbá wa sí kẹ́fì pétọ̀ mo ṣe jẹ wá jẹ wá wá wá <laughs> so so anẹ́bísà sálà ó dìde láti lọ jẹ́ǹjẹ́ so eléyìí ó fi hàn pé anẹ́bísà sálà onírẹ̀lẹ̀ èèyàn ni pàápàá jùlọ pe ẹni tí ó wà tí ó tó ní ibi ọlá àti ipò èèyàn lè invite láti wá jẹ́ǹjẹ́ ńlẹ̀ rẹ̀ náà gbogbo tí wọ́n bá sì gbé kalẹ̀ kó fi ìfẹ́ jẹ́ torí pé irú nǹkan báyìí ó máa ń so ọkàn pọ̀ mọ́ra wọn ni nínú sahih bukhari àti muslim ọ̀rọ̀ míì tún wá láti ọ̀dọ̀ anas ọmọ malik ó ní inna khayatan da'a rasulallah sallallahu alayhi wa sallam li ta'ami sana'atu ipe àwẹ̀ kan ti ran ti ran aṣọ bá aṣọ ní ran bí awọ ló sì ran wọ́n sápè ní khayat èyí pé gẹ́gẹ́ bí télọ̀ ó ṣe oúnjẹ wá pé anabi sallam láti wá jẹun lé rẹ̀ فذهبت مع رسول الله صلى الله عليه وسلم إلى ذلك الطعام أني أمياتي النبي صلى الله عليه وسلم لبان لسبي أنجنا فقرب إلى رسول الله صلى الله عليه وسلم خبزا ومرقا لباك بريدياتي ọbẹ̀ omi ọbẹ̀ ìta ọbẹ̀ tí ẹran tí wọ́n sè pẹ̀lú gẹ́gẹ́ bí kábọ ẹran wọ́n máa ń mu àwọn máa ń mu omi yẹn bí sharab pàápàá jùlọ àwọn dókítà náà ni ó ní àǹfààní dáadáa kálí mọ́ so wọ́n máa mú so nínú rẹ̀ àwọn ohun tí wọ́n wá fi sí inú ẹran yẹn adubab wal qadid ẹran wà nù ẹ̀ àti qadid qadid yẹn ó dàbí àwọn nǹkan èso tí wọ́n máa ń sè máa ọbẹ̀ mo wo wọ́n ní um, uh, calabash ní àbí nǹkan kí ni wọ́n ń ní calabash ok kí ni ibo náà ti máa ń yọ ọgbà ṣé nǹkan kan wà nínú igbá yẹn tó bá wà tútù wọ́n ṣe máa ń jẹ nǹkan náà ni. ok wọ́n sá mú ó kọ̀yàn wá different mi ò mọ kí ni èso náà wọ́n sá ní èso kan ni. Okay nabat wọ́n lè so kan ni faraitu nabi sallallahu alaihi wasallam yatatabba'u ad-duba min awali al-qas'a mo wá rí pé àrẹ́bí sallam kí ni èso yẹn ní mú nínú oúnjẹ yẹn ló mú jù ti ń jẹ wọ́n ni falam azal uhibbu ad-duba min yawmi ìrìn láti gbà náà èmi náà fẹ́ràn èso yẹn gbà torí pé mo rí pé àrẹ́bí sallam nítorí náà jẹ ju bí oúnjẹ yẹn náà ni so a ó rí i pé àkọ́kọ́ nu àdìsí ni pé anamsa salam ó dá arákùnrin yìí lóhùn ìpè kọ́ wá láti wá jẹ́ńjẹ́ tó gbé wá ó gbé búrẹ́dì àti ọbẹ̀ wá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà anábì jẹ́ pẹ̀lú ọkẹ̀ ó jẹ pẹ̀lú ìfẹ́ a ó tún rí pé anas torí ìfẹ́ tán ní sí anamsa salam àti ìkọ́sẹ̀ rẹ̀ bóyá tẹ́lẹ̀ kò nífẹ̀ẹ́ àti máa jẹ irú nǹkan báyẹn ṣùgbọ́n pàtó rí pé anamsa salam jẹ òun náà látìgbà yẹn ló bá àti máa jẹ àdùbà. wallahu alam wọ́n ní àsìkò tító èyí a ṣe déédéé kí ó fún wa ládẹ́ èyí tá a ṣàṣìṣe ọlọ́run kí ó imam àti èèyàn kan wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn gẹ́gẹ́ bí imamu méjì ó ṣe dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n á dúró ara wọn gẹ́gẹ́ bí imamu méjì ó ṣe ara wọn èyí ni pé wọn náà sun imam yóò súnmọ́ imam yóò fi ègún èjìká rẹ̀ kan èjìká imam náà. àwọn náà dúró lẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tó ti bàlágà ó ṣe dúró lẹ́yìn ṣẹ́rẹ̀dì rẹ̀ náà ní kọ́ yẹ pé wọ́n ti mọ kí ní jẹ́rùn mumayis wọ́n ti jẹ́ ẹni tó mọ ọ̀tún yàtọ̀ sí òtì wọ́n sì ti mọ ìrun pé ìrun a máa ń dúró ní orí ìrun ní àìṣeré kò dàbí ọmọ kékeré tó yẹ pé tẹ bá tó ní ìsìn síwájú ìsájú yóò ti ṣeré lọ yóò ti tó padà wá ẹrù bí ilé wọn padà wá gan tẹ́ẹ̀fì kírun tán so irú àwọn yẹn kọ́ àwọn tó bá ti mọ ìrun mostly at-tamyiz ó máa ń bẹ̀rẹ̀ láti seven years ìdínú táyà fi sọ ní pé tó fi sọ pé múrú awladakum li sab'i ẹ pa àwọn ọmọ yín láṣẹ láti kírun tó bá wà ní ọmọ ọdún méje tí wọn bá wá kí nígbà tó jẹ́ bí ọmọ ọdún mẹ́wàá ẹ̀nà wọn èyí ni pé àsìkò yẹn wọ́n ti mọ̀ pé àìṣeré lórí ìrun tẹ́ bá sì sọ fún wọn

tẹ́rìbíyà ọmọdé anabi sallallahu alayhi wa sallam wọ́n dáwùrì àwọn àbín pé stage ìtọ́ ọmọ kó tó di pé a nà kìí ṣe àsìkò yẹn ní pẹ́ẹ̀pẹ́ anabi ni sallallahu alayhi wa sallam la'ibuhum sab'an ẹ bá wọn ṣeré títí wọn fi jẹ ọmọ ọdún méje wa adibhum sab'an ẹsẹ ẹmí ni pé ẹsẹ ẹsẹ lẹ́dàbí fún wọn sòtán bá sẹ́ngbà náà ẹ̀rọ àti pé kẹ́ẹ̀tún máa tírẹ́nì wọn lórí àwọn nǹkan kan lẹ́yìn ọdún méje kejì títí wọ́n fi jẹ́ 714 nìyẹn so wasahibuhum wasahibuhum sab'an so ọdún méje ẹlẹ́ẹ̀kẹta that is 14 to 21 wọ́n jẹ́ ọ̀rẹ́ yín ẹ ṣọ̀rẹ́ pẹ̀lú wọn sábàn so eléyìí fi hàn pé tọ́mọdé bá ti pé bíi fourteen years tẹ́ ẹ bá nà ó lè ó lè ó lè ṣe tamarud ẹni pé kó so ọmọ gẹ́gẹ́ bí ọmọ sẹ́ni ìsẹ̀fẹ́ náà ọmọ mi lè má sunlé nítorí ẹ̀ so tí ó bá sì sunlé láti bẹ̀ ni problem ó ti wáyé so tán bá ti pé another seven stage ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní ẹ̀sùn òkúnlẹ̀ fún wọn káwọn náà bí bí taxi lẹ̀ bá wà ẹ̀fún tó kó náà kó náà wọ àtàkìsí kó rí bí ṣe rí bá àgbẹ̀ bá ní ẹ̀yà fi fi dìfò náà kó náà roko kó rí ṣe rí <laughs> so àwọn rí pé ọmọ tí ó bá ti tó seven years kò dákọ́ pé ìnà láàmà fi àsìkò eré ni ìnà àà kò kò pé kò ìnà náà Kí ni sẹ́rí ohun tó dáa jù ni pé a ò ní àṣẹ a ò ní àǹfààní láti tò sáwọn mi ń bò mí àyàfi tí inú mọ́ṣáláṣí bá ti kún lẹ́yìn ìgbà tí inú mọ́ṣáláṣí bá tó kún a tún ní àṣẹ àti tò sáwọn bò mí àyàfi mìíràbù mọ́ṣáláṣí ẹni pé àgbègbè rẹ̀ so lẹ́yìn ìgbà yẹn ó ti di dọ̀rúrí kò sí àyè míì tá a ti lo tò àfi bí tí àyè sí so ìgbà yẹn nísìnyí ohun tó tó dáa jù náà ní kọ́ pé àwọn tó wọ́n bá tò pé àwọn náà tó ní ìsúnmọ́ mọ́síláṣí kì í ṣe pé wọ́n lọ tò ní ọ̀nà tó dì so bóyá ìtàwọn ẹlòmí máa ń wò ní pé òun rí bòògì ó sì mọ̀ pé nígbà tó tó di pé wọ́n kírun sáwù nǹkan yóò kúkú wá kọ́ ẹ pé kò sí ẹnì kankan lágbègbè mọ́sálásí ká lọ tò ní ọ̀nà àìlẹ́yìn òun kì í ṣe tó dáa Allahu alam. Ẹ̀yìn àwọn ìyá Mùsùlùmí kan wá fi jẹ́ pé wọ́n bá kí lẹ́yìn tó bá ti fi ti balẹ̀ lẹ́ẹ̀kejì àwọn mímọ máa ń gbórí ti ìdìbò ààrẹ ìdìbò sókè àwọn ẹlòmíì ló máa ń ṣàkíyèsí pé wọ́n wà níbi ẹlẹ́ẹ̀kejì ẹ̀sùn wọ́n wà jókòó díẹ̀ olórí mú wọn síra kí. ok julus istiraha tàbí jalsatul istiraha ni ẹ̀rọ eh, náà. bí eh, mùsùlùmí tó kó ti sábà pẹ̀lú pé ní alẹ́ àti ibi pé ká dìde ààrẹ ti tó wá kírun lẹ́yìn ìmáàmù tó wà nígbà tó ṣàgbọ́ nígbà tó wà ní ká ìmọ̀ máa ṣe wà ní sẹ́rí ẹ̀dà ṣé ó yẹ ojú wo la fi rí méjèèjì ṣó yẹ kí ilé máa bá ju kí n ṣe ká máa ti dènà rẹ̀ tàbí ẹ̀ka tó ojú kò kò sí aburú ń bẹ̀ ká ṣe kò sì sí aburú kọ́ pé ìmáàmù ó máa ṣe jalsatul istiraha kó jẹ́ pé àwọn tó wà lẹ́yìn rẹ̀ ò ṣe kò sí aburú kọ́ pé àwọn tí wọ́n wà lẹ́yìn ìmáàmù ṣe just as describe imam ò ṣe ṣùgbọ́n confusion yẹn ò lè wáyé tí ẹni tó ń ṣe jalsatul istira tó bá gbọ́yé confusion ò lè wáyé torí pé takbir a máa ń ṣe takbir ní pẹ̀lú ìdìde a sì takbir ni pẹ̀lú bẹ̀rẹ̀ so náà ní sẹ́yìn tí ó ṣe jalsatul istira kì í ṣe láyé ìjókòó yẹn ni ó ti ṣe tekbir nígbà tó bá ń dìde ló ṣe tekbir so tó bá ṣe báyẹn confusion yẹn ò lè wáyé pẹ́ẹ́pẹ́ ẹ̀yìn náà so di one tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa gan wọn ò tọ́lé madhab Malik tó yẹ pé tí a bá kírun rákà méjì tá a bá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta ó dìgbà tá a bá dúró náà ká tó ṣe kábàrà wọ́n máa ń dìde pẹ̀lú kábàrà lọ́ni so eléyìí ni tí a mọ̀ ní sunna anabi sàlá sàlám ó máa ń dìde pẹ̀lú kábàrà ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú kábàrà ni naam Allahu alam. Hmm. àṣìṣe ni wọn ò gbọ́ kíní jẹ́lsẹ̀tù ìsìnrá ẹ̀yìn ilé náà ǹjẹ́ ó ní ẹ̀tọ́ kí láyé yìí wà ní ìwẹ̀ kápẹ́ skul yìí kí àwọn olùwà ní wọn máa kí jáde nìyí máa tẹ̀lé ìwé máa. well kò sí need fún yẹn at all ìdí tí ò fi sí need fún yẹn ni pé gbogbo ìgbà àwọn máa ń ṣe tó dáa jù ni tí a bá ní choice nǹkan méjì èyí tó dáa jù ló yẹ ká ṣe so káwá tí wàá sọ pé nínú skul gangan ni à ń gbé bóyá a jẹ́ bí eh, headmaster wọn á fún wa ní ilé nínú nínú ń bí so kò pa dandan fún obìnrin kó wá sí mọ́ṣáláṣí láti wá kí jẹ́mi tó bá sì wá kò sáburú nù ẹ̀ ṣùgbọ́n ìrun tó kí nù ilé ẹ̀ olóore jẹ́ tó wá kí mọ́ṣáláṣí lọ so kí ni ní ìdá tí máa tẹ̀lé mọ́ṣáláṣí láti inú ilé kò ní ìdàtọ̀. ìmù gan nínú pálọ̀ ẹ̀ èyí tó kí nínú yàrá ó pé ju èyí tó kún nínú pálọ̀ lọ torí pálọ̀ náà àyè táwọn èèyàn máa ni so gbogbo bí wọ́n bá ṣe pamọ́ tó bẹ́ẹ̀ náà ni orí rẹ̀ so so òun ní ìdàtí pé ó di dandan kó òun máa kí ti tá ti rí lójú ní two weeks ago lábẹ́ àwọn ọ̀rọ̀ méjì kan táwọn ń kà fún àlejò so ẹ̀sọ́ nípa rẹ̀ pé kìí ṣe àbísùn. bẹ́ẹ̀ ni. ìwà mú wa lábẹ́ ilé ìfowópamọ́sọ ìjọba wọn ní káyọ̀ sọ́kùnfù nílẹ̀ ìjà náà káyọ̀ sọ́kùnfù ní sáì wàrà. bẹ́ẹ̀ ni. máa ń lé jẹ máa di sílẹ̀ kó tilẹ̀ kẹ́ pé sáfù wájú ẹ̀kọ́ gbogbo ẹni tó wá wà níbi àwọn ẹ̀ka mọ́sàtà látọ̀ fún un. bẹ́ẹ̀. ẹ̀tọ́ wá wà lẹ́yìn kan torí inú é òun ni bàbá ní sí ní o eléyẹn ìrìn lóore fọkùnrin òun kó dó sáwájú ìrìn lóore fóbìnrin òun sáwájú bẹ́ẹ̀ tó bá wà láàrin àbí tó tẹ̀lé ìdílé sáwájú àkọ́kọ́ <laughs> àkọ́kọ́ dé ìbéèrè yín lórí um, bóyá hadithi ni hadithi ni hadithi ni tó sì wà sahih ah, èkejì ni pé kìí ṣe àdísì yẹn nìkan ni anabi sàlám ti yin sáhù nínú rẹ̀ anabi ni ìbájẹ́ pé ẹ mọ oore tó wà sáhù wájú ni àti láti wá kírun mọ́sálásí kódà kọ́ kẹ́kẹ́ rákòrò wá ni àbí kẹ́ fàyàwọ́ ẹ̀ bá fàyàwọ́ wá so gbogbo eléyìí ó fi ó fi ó kó wa ní adùn àti máa gbìyànjú láti wà ní sáwù wájú mí ni pé tó bá wà ní sáwù òun náà lóore. No ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé ìbá pé àwọn obìnrin wọ́n ń tò nù mọ́sálásí ń sìn so sáwú tó dínà sí obìnrin ló fi lóore ju èyí tó súnmọ́ wọn lọ sáwú obìnrin èyí tó dínà sáwọn ọkùnrin ló fi lóore ju èyí tó súnmọ́ àwọn ọkùnrin lọ ìdínú táyọ̀ sí sọ pé èyí tó wà lẹ́yìn òun ló lóore jù torí pé kí ni òun ò ní rí nǹkan kan tó lè tó lè tó lè tó lè divert attention láti ara àwọn ọkùnrin tó wà níwájú ẹ̀ bẹ́ẹ̀ náà ni tó wà níwájú kò ní rí nǹkan tó lè divert attention ẹ̀ lẹ́yìn àwọn tí ó wà lẹ́yìn ẹ̀ so kò wá mì ní pé àwọn tó wà ní center yòókù àwọn náà ò lóore ah gbogbo wọn pátá òní wọn lóore wallahu alam. Alex. Alex.

sakina yìí ni pé ká wá pẹ̀lú ìfarabalẹ̀ ohun tí a bá bá ká kíyè tó bá fò wá ru ká san padà so bó tilẹ̀ jẹ́ pé arákùnrin kan ṣe bẹ́ẹ̀ tí anabi sàásánlá sì ṣe attention pé wala ta'ud má ṣe bẹ́ẹ̀ mọ́ ipe zadaka hirsan wala ta'ud kí ọlọ́run ọba kó ṣe kó ṣe àlékún ọ̀kúndùn ládàá rẹ̀ ṣùgbọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ so tí ẹ bá ń bọ̀ wá sí mọ́ṣáláṣí ẹ wá pẹ̀lú ìfarabalẹ̀ ohun tí ẹ bá bá ẹ kì èyí tó bá fòyìn ru ẹ san padà ntí kí ní ọ̀hún fi dùn ni pé kódà kan pé ìjókòó gbẹ̀yìn nìyẹn bá bá òun ní ládàá jẹ́mìí ìjókòó lásán lọ́ba tẹ́yà lásán lọ́ba pẹ̀lú imam onílàdà jẹ́mì so kí ni tí mò ń sáré fún tí n bá sì sáré ọ̀pọ̀ nù wa pé irú àwa táyì exercise <laughs> ọwọ́ pé a sáré wá láti wọ́n láti kéyìn ó tó find ara rẹ̀ gan-an wọ́n ti fẹ́ ṣe rákà méjì èèyàn máa mí hẹ́lẹ́hẹ́lẹ́ ni so kò sí ní kò ní bá pé èèyàn ní tọmọ àníyàn nínú rẹ̀ ìfarabalẹ̀ nùrùn sì ní orí rúkúnù ni ẹni pé agbọ̀nkani tó ṣe pàtàkì tí ó sí èèyàn nírun so bẹ́ẹ̀ ni takbiratul ihram bó tilẹ̀ jẹ́ pé àwọn àǹfààní kò sí aburú pé tíru situation báyẹn kọ́ yẹ pé takbiratul ihram èèyàn ó ṣe papọ̀ mọ́ ìbẹ̀rẹ̀ kò sí aburú nù ẹ̀ ايه wọ́n ní ò sí aburú náà wallahu alam náà alex salam Mm. dírẹ́bà kan náà wọn bọ́nu àwọn ọkọ̀ kékeré ń bọ̀ látẹ̀yìn dírẹ́bà ní fún ọkọ̀ kékeré ọwọ́ àti dá ọmọ ṣì ọmọ ṣì yẹn kú ìgbà tó kú wọ́n wà kó sábẹ́ tírélà ní ìgbà tó kó sábẹ́ tírélà ní òun náà kú ẹni tó gbé sínú ọkọ̀ náà kú ìjẹ́ tírélà tí mo wá tírélà tí mo wá tírélà ní sí ọgbà rẹ̀ ṣe rí ipa èèyàn ọ̀nà mẹ́ta ni ṣeré àpèsí àkọ́kọ́ ní àmàmà pa èkejì ó ní àṣìṣe ẹlẹ́ẹ̀kẹta ohun tọ́jọ mọ́ àmàmà ọjọ́ má ṣìṣe àmàmà payún ohun tí kò nídìí àlàyé kéèyàn ọmọ ọmọ kọ pààyàn kéèyàn oríyàn kọ wa mọ́tò kọ fi gbá àmọ̀ pé mọ́tò tó bá gbàyàn èèyàn lè kú eléyàn àmàmà pé ni àṣìṣe sì wà ká mú ọrẹ tẹ́rẹ́ ní ìsìnká fi nàyàn kó sì ti bẹ́ẹ̀ kú a rí pé eléyìí ọ̀rẹ́ tẹ́rẹ̀ ò lè pààyàn ṣùgbọ́n ni ó mú orógùn tó fi gbáyà lórí <laughs> eléyìí ò <laughs> so ipò lẹ́fẹ́ tó bàbá ń tẹ́rẹ̀ là sí. Si tọ́ ọ rí pé ipò mẹ́tẹ̀ẹ̀ta gan àletò sínú ẹ̀ torí pé kò ní kò láti fi pààyàn ń wa mọ́tò ẹ lọ ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ ló ṣe ìwàkuwà rẹ̀ tó lọ wọnú kínní so eléyìí ò ní ààwẹ̀ kankan gbà wallahu alam ọ dà pé àsìkò ti nà nà ṣé wọn ni. àbí ẹ̀sìn. méjèèjì ni àti ìparí báàbì yẹn ṣùgbọ́n méjèèjì ni àti ẹsẹ̀ àti èjìká méjèèjì ni. now alex. èèyàn bọ́ wá bí ẹ̀ṣin fẹ́ ṣe tẹ̀lé ìyẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ó sìgá bọ́ sí ẹ̀yìn well ala kulli hal gbogbo ẹni tí ó bá kò dá kí èèyàn kó ṣe nǹkan kan tí ó fi disturb àwọn èèyàn nígbà tí ó bá ń kírun fún ẹni tí bá mu sìgá tó kó máa sọ àsìkò òun pápá jùlọ kó fi sìgá lẹ̀ náà ní ọ̀dà jù torí pé ìfa ọwọ́ ẹrẹ ní fa àlákà ṣùgbọ́n tí ó bá jẹ́ pé èèyàn bá wà ní ẹ̀gbẹ́ tó ṣe irú nǹkan báyẹn tó sì jẹ́ pé kò ní lè ní sùúrù rẹ̀ àìmúsù rẹ̀ ó lè mú kọ́ pé kò ní ní tọ̀mánínà léyìí tó ṣe pé tọ̀mánínà ẹ̀ náà wà nù rúkù ní irun so kò sí aburú nù ẹ̀ kó fà sẹ́yìn láti jìnnà sí ṣùgbọ́n kó wá n tó dáa jù ní pé yẹ pé lẹ́yìn rẹ̀ sanwó mi wà tó lè tó lè tò mọ́ torí pé tó bá pé òun nìkan ni so ààyè yẹn ta ló fi ilẹ̀ fún ṣé n tí tóun sá fún kẹ́lò bí lò tó wá <laughs> tó so kí ni ọ dàbí nǹkan ọlọ́wà kí kókó ayọ gbogbo àwọn tó bá ń ṣerú nǹkan báwọn ọlọ́run kó fún wọn ní àǹfààní àti fi ilẹ̀ ẹ̀yìn náà. ni wọ́n á jẹun àgọ́ ìlú rẹ̀ ni a ti wọ́n ní ìgbẹ́jẹ́ tí wọ́n kí bó tilẹ̀ jẹ́ pé òun náà wà nù àlàyé gbogbo bó ti wulẹ̀ orí kódà kan pé ọkọ àtìyàwó wọn ò lè ara wọn. obìnrin ẹ̀yìn ọkùnrin ni ọ wà bó ti wù lórí kódà mẹjọkọ àti ìyàwó òun lè dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ̀yìn náà. direct ẹ̀yìn kọ́sá wà lẹ́yìn ibi tí ó ti máa gbọ́ ohun àfáà pé wọ́n ṣe rùkú wọ́n ṣe sùjẹ́dà ìyàwó dúró lẹ́yìn ọkọ wà níwájú so kò sí limitation. ìsúnmọ́ torí pé àkọ́kọ́ náà ọkọ ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì kìí ṣẹ̀gbẹ́ ẹ̀ náà ló wà nígbà tí ó ti sí sáwù míì láàrin òun àti imam òun náà ló máa ní wà lẹ́yìn rẹ̀ tí ó tẹ̀lé. bẹ̀rẹ̀ lórí àlùbàlà ó kọ́ tó rẹ̀ mọ̀ pé orí àlọ́lá ni ìrún ti bẹ̀rẹ̀ well ala kulli hal ṣẹ́rí tí èèyàn bá ń ṣerú àwọn ìbádà báyẹn tó dáa jù náà ni kéèyàn dojúmọ̀ tó ń ṣe ṣùgbọ́n tí bùkátà àti sọ̀rọ̀ bá wáyé kò sí aburú nú ẹ̀ kì wá ṣe téèyàn ó máa ṣe tí ó mú tí ó jẹ́ mídíà ibi téèyàn ó ti máa ṣàròyé ngbàtí a tá ń sànù àlàdọ́ ká máa sọ̀rọ̀ mẹ́sì pọ́gba kìníkà àbí nǹkan kan báwọn a ó rí pé ẹlòmíì ó lè gbàgbé píparí àbí kọ́ so n tó dáa jù náà ni tá a bá ń ṣe irú àwọn tọ́jẹ́ bíi ẹ̀sìn báyẹn ká dojúmọ́ ní tá à ń ṣe ṣùgbọ́n kì í ṣe pé bọ́yá ọ̀rọ̀ sísọ ọba àlùwàlá jẹ́ wallahu alam. last week lọ́lá jù ẹni tó mímọ̀ tó ẹni tó bàlágà òun kó wà ní iwájú tó irú déédéé irú èmi àti àwọn àfáà mi yìí sí àwọn sáàsì rẹ̀ jẹ́ pé ẹ̀bá ti débẹ̀ kì í ṣe gbogbo yá bàbá fúnra wọn ò lè mọ nǹkan yẹn ṣùgbọ́n pé àgbàlagbà ní àgbẹ̀gbọ́dọ̀ wà pẹ̀lú àwọn ààyè wọn ní bá dúró ayé bàbá ìmùtí wọn bá ti dé ẹ fi sóde sí múlẹ̀. sẹ́rí kò sí wẹ́lì ní ọ̀rọ̀ pé tó bójú mu ni ká jáyè kan yàtọ̀ fẹ́ nìkan torí pé a ò gbọ́ rí wípé ní àsìkò anabi sàlọ́sálà wípé àyè kan wà pàtó fún Sayyidina Abubakar àyè kan wà pàtó fún Sayyidina Umar àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ní ọ̀rọ̀ pé bójú mu kọ́ yẹ pé nígbà tí a bá fẹ́ tó sáwú tá a bá fẹ́ kírun òun ló dáa jù kọ́ pé ìgbà náà ni àwọn tí wọ́n wà tán jẹ́ bí àwọn àgbà àni wọ́n kò pọ̀ síwájú àgbà tá wí gbogbo orú wa àwa tá a iná àgbà ni torí pé àwọn tí wọ́n ti mọ tí wọ́n ń ṣe ulin nuha oni adawil ahlam àwọn tí wọ́n ti gbọ́n tí wọ́n tí wọ́n mọ tí wọ́n ń ṣe kò jẹ́ pé ó di gbọ̀ngàn kọ́ pé so káwá mọ́ àgbàlagbà lé láti pé kọ́ àwọn sáfù wájú náà tó dáa náà ni òun náà wà nínú ẹ̀ torí pé àwọn náà àwọn kú nínú olùnúhà yìí tó sì jẹ́ pé àwọn náà ni wọ́n kọ́kọ́ wọbẹ̀ tá a bá ń béèrè àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó jágbàlagbà náà ni wọ́n kọ́kọ́ wọbẹ̀ ṣùgbọ́n tó ṣe pàtàkì jù ó ní lẹ́yìn imam bí èèyàn mẹ́ta lẹ́yìn imam kọ́ yẹ pé àwọn tí wọ́n mọ̀ ń pa àrùn ni ṣe é sì rí pé lẹ́yìn kò dá àgbàlagbà yàtọ̀ èèyàn lè dàgbà kọ́ mọ̀ mọ́ nípa àrùn so ní ìsìn bàbá ni wọ́n yọ ẹ̀kọ́ kọ́ kì ṣe àyè rẹ̀ àyè àwọn tó bá mọ̀ n àrùn ni irun lè bàjẹ́ kí ìmáàmù fẹ́ lòmíì lẹ́yìn rẹ̀ kó sì mọ́ tí ó ṣe so olùnú àmì tí ó wà lẹ́yìn ìmọ̀ nǹkan jẹ́ pàwọn tán tán ni tó